الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والخمسين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 tó sọ yìí pé olúwa ti sàlàyé fún wa pé àlùmọ́ yìí àlùmọ́ ti wa ẹ̀sìn wa ẹ̀yọ̀kan inna hadhihi ummatukum ummatan wahida dájú eléyìí lẹ́sìn ẹ̀sìn ẹ̀yọ̀kan ṣoṣo wa ana rabbukum fattaqun èmi lọ́lúwa yín nítorí náà máa bẹ̀rù mi nìkan a rí nínú àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe pé wọ́n pín yẹlẹyẹlẹ níbi ẹ̀sìn yìí àwọn tó ṣe pé pínpín tí wọ́n àtàrà àgbàgbọ́ òdodo iná ló ti ṣẹ̀ wá wọ́n yapa sí nǹkan kan nínú gbàgbọ́ òdodo ló mú adẹni tí ó pín kúrò nídìí ọ̀nà eléyìí tó dọ́gba kò sí tàbí ṣùgbọ́n àwọn eléyàn ṣìnà àwọn eléyàn ṣìnà gẹ́gẹ́ bí àwọn kọ́wárì àwọn ṣíyà àwọn màtẹ́sílà àwọn alqadariya aljabariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni tó ṣe wípé pínpín tiwọn yíyapa tí wọn yapa ńṣe ló wá látara àgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn alìjàmíyà gbogbo àwọn ènìyàn àwọn tó sọ pé wọ́n sí nàní àìsọ pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ẹ̀sìn Islam nínú tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa bá ti ṣe máa ṣe àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn eléyìí tá a mọ̀ sí ọ̀rọ̀ nípa fiqh ìyapọ̀ eléyìí kò bí pé àìsè kankan náà àgbọ́yé tó lù wá fún kálukú ó lè yàtọ̀ sí tẹnìkejì tẹnìkan lè jíndò ju tẹnìkan lọ látara aró eléyìí kò sí nǹkan kan tí ó burú tó bàjẹ́ nínú kọjá yìí pé ọ̀rọ̀ tí wọ́n sọ. So, kọjọ tẹlómìn ṣùgbọ́n àwọn ẹni tí ìyapa ń tó ṣe pé ń ṣe ló wáyé látara yíyapa tí wọ́n yapa sí nǹkan kan nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo àwọn eléyìí ló lọ́wọ́ sọ pé fadharhum fi ghamratihim jù wọ́n lẹ̀ sí nínú àánú wa nínú ṣìnà wa nínú ìparagàdì wa hatta hin títí di àsìkò tí kò wá mú wa nígbà tí yẹn bá ti kú tó bá ti lọ yọ dààmú kí dáadáa ló ń gbélé ayé ṣe báyìí dáa ló ń gbélé ayé ṣe àwọn ẹni tó wá yapa kúrò lójú ọ̀nà tọ́tọ́ àwọn náà rí ìpolówó ẹlẹ́dàá wa ó ń fún àwọn náà ní owó ó ń já àwọn náà rọ́ọ̀mà bí alùpùpù wọn ń rú gọ́gọ́ àwọn ọmọ wọn ń pọ̀ sí i lọ́dọ̀ gbogbo ẹni tó ṣìnà lọ́dọ̀ gbogbo ẹni tó ṣe kèfèrí nígbà tó ń bá rí i pé tó ń ti pọ̀ ń ṣìnà tó ń ti pọ̀ ń ṣe kèfèrí pípọ̀ lówó ń pọ̀ sí pípọ̀ lọ́mọ ń pọ̀ sí kò sí kan nínú owó tàbọ̀ ọmọ tó pẹ̀ jù wọ́n máa rò í pé ẹ̀san ẹni tó ń ṣe tó dáa iná lóluwa ti ń sàn látàyè ń bèṣù tó bá yẹ kó rí àánú ló ń wà àti pé ẹni tó ṣìnà ló ń gẹ́gẹ́ bẹ́yìn tí ṣe ń sọ kò yẹ ká kówó òun pípọ̀ ni wọ́n máa pọ̀ sí i dídín lọ́yẹ kó máa dín kù sí i kò yẹ ká pé àwọn ọmọ òun líle ni wọ́n máa lékún dídín lọ́yẹ kó máa dín kù sí i nítorí wàá mú ọ̀wọ́ tí ń bọ̀ òun fi ọ̀tún ọ̀tún kún owó òun sísè ń fi ọ̀tún ọ̀tún kún ọmọ òun àpẹẹrẹ ni lórí pé ní tó ń ṣe dáa àpẹẹrẹ ni lórí kójú ọ̀nà tó ń tọ̀ ọ̀hún gángan lọ́nà àti pé ní tó bá ti yapa sí ní tó ń wà lórí rẹ̀ lẹ́ni tá a lè pè lẹ́ni tó ṣìnà olùwà ni ayahsabuna annama numidduhum min malin àbí wọ́n ń ròyìn pé ohun tá à ń fi ń fún wa ní owó àti àwọn ọmọ owó tá à ń fi kún ọwọ́ wa àwọn ọmọ tá à ń mú wa bí àwọn ọmọ míì ní tuntun tuntun tí wọ́n rò yí pé ńṣe là ń san àwọn lẹ́sàn yìí ńṣe là ń san àwọn lẹ́sàn dáadáa tí wọ́n ń ṣe ṣé tí wọ́n rò mí à má rò bẹ́ẹ̀ o Allahu azza wa jalla ó máa ń fún ẹni tó fẹ́ láyé ó sì máa ń fún ẹni tí ò fẹ́ láyé ayé ń gbé níní rẹ̀ àtàìní rẹ̀ wọn kì í tàtàrà rẹ̀ mú ìdájọ́ Allahu fẹ́ràn rẹ̀ tàbí kò fẹ́ràn rẹ̀ nítorí pé àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ ló máa ń fún láyé àìsí màpélé ayé gẹ́gẹ́ bí àdìsá nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi hàn wá kọjá mọ́ kankan lọ́dọ̀ Allah nínú hadith tó bá pé ilé ayé yìí wọ́n bá wọn ìyẹ́ kan nínú ìyẹ́ méjèèjì tí ẹ̀fọn nínú ọlọ́hùn tí bá ti jẹ́ kíkèfé rí orí omi kọ́ọ̀pù kan mu nínú ẹ̀ àmọ́ ńgbà tó ṣe pé kò já mọ́ kankan kò níyì kọ́bọ̀ kò lóorin kọ́bọ̀ lọ́dọ̀ Allah lọ́fàá níbi ń so orí rẹpẹtẹ fún káfíìrì nínú ayé àwọn ọ̀sẹ̀bọ àwọn náà lówó lọ jáǹtì rẹ́rẹ́ dúkìá ọlọ́bí rẹ́rẹ́ nǹkan ni wọ́n lọ bìbà nítorí kíni nítorí pélé ayé ọ̀já máa ń kankan lọ́dọ̀ Allah tó bá ti kọ́ lọ já máa ń kankan lọ́dọ̀ Allah ni ẹnìkan ò ní rí nǹkan mú nínú ilé ayé yìí abẹni tó bá ti ń tó lu afẹ́ àwọn mùsùlùmí nìkan ni ọ̀bá àmọ́ ńgbà tó ti jẹ́ púpọ̀ jámà kankan lọ́dọ̀ rẹ̀ iná ní ṣe ń ṣe fún káfíìrì èsì tó ń ṣe fún mùsùlùmí nínú ayé tọ́ba rí kówó rẹ̀ ó ń lékún sí ọmọ rẹ̀ ó ń pọ̀ sí má lérò wípé olúwa ọlẹ́sàn ni o dáadáa wo ló ṣe gangan ọlẹ́sàn ìnáwó àwọn ṣẹdọ́rájì ń ṣe lóluwà ń ńṣe ni olú ẹlẹ́dàá wa ní ń jọ kìí ṣe pé nǹkan tí ń ṣe fún àyùn àmì wípé o ti ṣe dáadáa kan eléyìí tó lẹ́tọ̀ọ́ láti gbẹ̀san rẹ̀ ni o olú ẹlẹ́dàá wa ṣe bẹ́ẹ̀ ó fi ń bẹ́ ọ ni torí kò lè bàjẹ́ pé o tún bá tẹ̀síwájú nínú aburú àtàìdá rẹ̀ kò lè bá kú lórí ẹ̀ ìyà tán ti pèsè fún ọ. kó lè bá àti rẹ́gí pẹ̀lú ẹ̀. ayahsabuna annama numidduhum min malin wa banin nusari'u lahum fil khayrat bal la yash'urun. wọ́n rò yí pé owó tá à ń fún wa ọmọ tá à ń fún wa bí à ń ká àwọn oore lójú fún wa ni à ń fọ oore fún oore fún wa à ń sáré fi dáadáa fún dáadáa fún wa. wọ́n rò yìí pé dáadáa kan làwọn ṣe sáńtètè san àwọn lẹ́sàn-án dáadáa nílé ayé ń bí ṣó kò rí bẹ́ẹ̀ jíjẹ là ń jẹ wọn abẹ́là ìṣòro òun wọn ò mà níta ń pè ní pé wọ́n ń dẹ̀yìn òun náà ní kó jẹ́ pé orí tá a ṣe fún àṣe fún kó lè bá a jóore àṣe fún nítorí kí àṣìṣe rẹ̀ kó lè bá a tẹ̀síwájú ni àṣe fún nítorí kó lè bá àtàtà lórí tá a ṣe fún yìí kó fi sórí ibu ni a ṣe fún kó lè bá àtàrà rẹ̀ sórí rẹ̀ kẹlà eléyìí ọ̀nà wa ń pè ní orí ẹ̀dẹ́ orí ẹ̀dẹ́ ó túmọ̀ sí kó ẹlẹ́dàá wa kó fi dé ọ́ kó lè bá sọ́ra lẹ̀ kó lè bá jẹ́ kí ìranù àti rẹ́gbẹ̀ àti bàjẹ́ rẹ̀ iná lọ tẹ̀síwájú ní ṣíṣe lójú ọ̀nà tí ò ní ronú jọ́ kan láti mọ̀ pé aláìdáni aburú ni mò ń ṣe tí ọba ajẹ́pá aburú ni mò ń ṣe bó ni gbogbo nǹkan mi ṣe ń bàjẹ́ Allah ò jẹ́ kí nǹkan tí ó bàjẹ́ nǹkan rẹ̀ ń eléyìí ọmọ tán jẹ títí tí ó fi jẹ́ pé orí àìdáhùn òun náà ni ó padà kú sí torí gbogbo ẹni tó bá ríra wípé wọn máa ṣẹ̀sìn òdodo wọn máa tẹ̀lé ìlànà tọ́tọ́ àmówó rẹ̀ ń pọ̀ sí nǹkan ní rẹ̀ kàkà kó dín bíbu àyà ló tún bu àyà sí lọ́mọ ikú olúwa ń dẹ ọ̀nà olúwa ń dẹ ọ kó tètè túbá kúrò nídìí ẹ̀ṣẹ̀ kó padà sídìí ẹ̀sìn òdodo kí ló ṣe gan tí wọn fi máa sán lẹ́sùn ìwà tó jẹ́ pé kófóró kófóró kófóró náà ni kófóró láàárọ̀ kófóró lọ́sàn kófóró lálẹ́ bọlẹ́ẹ̀lùn wà bọlẹ́ẹ̀lùn wà bọlẹ́ẹ̀lùn àmì àti àmì àti àmì inú rẹ̀ lọ wà ní gbogbo ìgbà nínú ọjọ́ ayé rẹ̀ bí dàtún wọ bí dàtún wọ bí dà àdádálẹ̀ ní gbogbo ìgbà kí wọn lọ sí kí wọn bá fi sán lẹ́sìn kí lọ sí kí wọn bá fi sán lẹ́sìn sọ̀rọ̀ pé gàdá ń sọ fún ọ nípa pé ó sí lójú ọ̀nà sọ̀rọ̀ pé wọ́n sọ àsọdùn wọ́n sọ àsọdùn tọba tí wọ́n tẹ̀síwájú lórí ìbàjẹ́ àti aburú yẹn torí tí nǹkan rẹ̀ ń dá sí kọ́ ọmọ pé olúwa ń jẹ́ ọ̀nà olúwa ń jẹ́ ọ wọ́n fẹ́ kó kú sórí ìbàjẹ́ ọ̀hún kò lè bá jẹ ìyá eléyìí tán ti pèsè lẹ́dìọ̀ kò lè akọ́ máa ti wá lẹ́nu ìyá. innal ladina hum min khashyati rabbihim mushfiqun lẹ́yìn ìgbà tí olúwa lẹ́dàá tó ti sọ fún wa nípa àwọn kèfèrí tó ti ṣe ìlérí ìyà ńlá fún wa lórí ìṣe kèfèrí wọn kò sí ní tẹ̀yàn ṣe tí ò ní gbẹ̀san ẹni tó gbàgbọ́ yọ gbẹ̀san ìgbàgbọ́ rẹ̀ ẹni tó sá ìgbàgbọ́ ọ̀nà gbẹ̀san àìgbàgbọ́ rẹ̀ ẹ̀yìn sì mọ̀ pé àlùjànnà àti nátọ́lùwà wá dá kọ̀ọ̀kan dá wọn lásán ọ̀dọ̀ àlùjànnà fáwọn ẹni tó kó bẹ̀ ó sì dáná fáwọn ẹni tí ó fi síbẹ̀ kó ló akọ́mọ́sí wa lẹ́ni tó dá fún náà àwọn akófà àwọn náà lẹ́ni tó lu adá fún náà àwọn alùmùsírìkùn àwọn ló lu adá fún náà nítorí pé táwọn bá wọ náà wọn kàn ní wọ ní wíwọ ẹni tí ó padà jáde ńbẹ àwọn wọ khalidina fiha inú rẹ̀ ni wọ́n máa bẹ gbére kése inú rẹ̀ ni wọ́n máa bẹ láéláé tọ́. So, lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ti sọ fún wa nípa àwọn kèfèrí kí ni wọ́n ṣe tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí ìyà torí pé Olúwa kì í ṣalábòsí lẹ́yìn náà bá wò láyé ń bí ẹ̀rí pé àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí lọ́dọ̀ tiwọn níta wọn ń ṣe lọ́nà níta lómi ń ṣe àánú ni kódà kó ṣe pé ìsìláàmù ló ń ṣe wọ́n máa wò pé àánú ni nítorí pé kí ni gbogbo ètò ìṣòwò kì í sára rẹ̀ torí ẹ̀ làwọn ṣe ń ṣe ń táwọn ṣe kàkà kí wọ́n tún wá sẹ́nu wọn déédéé síbí ẹni tó lọ ń ṣe islam wọ́n tún sọ ọ́ ẹni tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ẹni tí wọ́n máa fi gbá ìfẹ́ nítorí pé wọn níbẹ̀rù Allah àwọn ìbá níbẹ̀rù Allah àwọn ìjẹ́ pé kófòrò ni wọ́n máa ṣe torí ẹ̀ Allah azza wa jal nílẹ̀ ayé ń bí wọ́n wò wọ́n ràn wọ́n tẹ̀síwájú lẹ́ni tí mú sùà nínú ṣíṣe kèfèrí nínú ṣíṣe bọ́ sí Allah lẹ́yìn tí wọ́n lólé ayé wọn bá nílòkulò láì jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ sí Allah láì jẹ́ pé wọ́n ṣẹ̀sìn òdodo lẹ́ni tí ń fi àwọn mùsùlùmí àwọn mùmínì tí wọ́n fi wọ́n gbẹ́fẹ̀ tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí wọ́n lè rò pọ́tọ̀ sí wọn Olúwa ṣèlérí àtúbọ̀tán burúkú fún wa ni àtúbọ̀tán tí ò ní dáa eléyìí tó ṣe pé wọ́n kábàámọ̀ pa àwọn wálé ayé ẹ wá rí tó ló wá ń ṣe dáadáa fún yín ẹ ń fi owó kún owó yín ọ ń fọmọ kún ọmọ yín fẹ́ẹ̀rù pólúwa ọ ń kán oore lójú fún yín ni rárá rárá ńṣe lọ́lọ́ ẹlẹ́dàá wá sí bẹ́ẹ̀ láti fi dá yín kí ẹ lè bá a ṣe ní tí ó ṣe déédéé pẹ̀lú iye ìyá tolúwa ti pèsè kalẹ̀ fún yín olúwa tún á padà sórí ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ kórúkọ súrà yìí náà ni suratul mu'minun olúwa tún tẹ̀síwájú pẹ̀lú ìròyìn wa ó ní innal min khashyati rabbihim mushfiqun dájúdájú àwọn tó ti pé látara ìpayà olúwa wọn. iná ni wọ́n máa ń bẹ̀rù Allah látara ìpayọ olúwa wọn iná ni wọ́n máa ń bẹ̀rù ọlọ. àwọn eléyìí àwọn náà làwọn olùgbàgbọ́ òdodo ẹ máa ń pẹ téèyàn bá nígbàgbọ́ òdodo kọjá dìgbà téèyàn bá rí Allah kéèyàn tó bẹ̀rù rẹ̀ Ọwọ ọrọ rẹ̀ táǹkà ọwọ ìtumọ̀ rẹ̀ tó yé wa ọwọ́ ìròyìn rẹ̀ tá a rí kà. ọwọ́ bá ti ṣe ibi tó dá gbogbo nǹkan eléyìí ọdún nǹkan tó dẹ́rù báyìí nà pété yẹn bá lọ sí ẹlẹ́dàá wa yìí kó síbi tó fẹ́ gbé gbà àfi kéèyàn máa bẹ̀rù rẹ̀ àfi kéèyàn máa bẹ̀rù rẹ̀. innal ladhina hum min khashyati rabbihim mushfiqun àpẹẹrẹ ìmánì òun náà ní kọjá ní ti ń bẹ̀rù Allah ó rí ó sì ń bẹ̀rù rẹ̀ subhanallah nígbà máa nífẹ̀ẹ́ àti àṣà àwọn èèyàn òun náà ní pé tí wọ́n bá ń rí nìkan ni wọ́n máa bẹ̀rù ohun tí wọ́n bá ń rí nìkan ni wọ́n máa kó bẹ̀rẹ̀ fún ìwọ ò rí Allah ó sì ń bẹ̀rù rẹ̀ ń páyà rẹ̀ eléyìí àmì pé ẹni ńlá ni ọ̀nì àmì pé ẹni tó lù àti pèsè dáadáa ńlá lẹ̀ fún torí ẹ̀ ló lù àti ròyìn wọn níbòmí ó ní alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah wọ́n nígbàgbọ́ sí ń tọ́pamọ́ ọlọ́wọ́ àjọ ọjọ́ láàrírí àrírí àṣírí nǹkan kan tó jọ kò sí nǹkan kan tó dàbí rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń bẹ̀rù rẹ̀ à ń ran kan rẹ̀ à ń fẹ́ kó ṣe dáadáa fún wa à ń bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ báwo wá ní ká bá rí ọdájú pé ìbẹ̀rù táà sí jù bẹ́ẹ̀ lọ rẹ̀ táà máa eléyìí ló túmọ̀ sí pé ẹ gbàgbọ́ lódodo torí àwọn sọ pé ẹni tí ò bá gbàgbọ́ nígbà tí gbogbo nǹkan lọ ní mẹlọmẹlọ lálàáfíà tọjọ kú rẹ ò ti pè ọwọ́ ajá ìgbàgbọ́ ní tó dọjọ kú rẹ nígbà tó fojú gán ni nǹkan gbọ́ ni gbọ́ wa pé ń bẹ ṣùgbọ́n lọ́jọ́ kú rẹ yọ sí ọgbáràmù olùwànìkì rẹ wa. òtí wàá fojú gán ni màláìkà tó fojú rí tẹ́lẹ̀ ọ̀hán ni amantu amantu báwo kò ìfẹ́ sí amánà tẹ́lẹ̀ lọ́wọ́ ajẹ́ pé nígbà tó ti bọ́ orí ìgbà náà lọ́wọ́ á lọ́ọ́ gbàgbọ́ nígbà tó wà ní nǹkan tó pamọ́ iná nígbàgbọ́ nítumà àmọ́ tó bá ti di pé o ti fojú rí òkodoro ń tọ́pamọ́ ó ti hàn sí ọgbáńgbá ìgbàgbọ́ yẹn ò lè wúlò torí ẹni tí máa ń dá ìgbàgbọ́ rẹ dúró dọjọ́ kú àbí máa ń dá ìgbàgbọ́ rẹ̀ dúró lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù àfi yẹ yìí pé ọkàn fásitì sòfò ráre lásán ni nítorí pé àwọn àsìkò yẹn ó lè pẹ́ jù torí pé tí ẹ̀mí rẹ bá fi lè dé gbogbo lọ́jọ́ kú rẹ kò sí ìtúbà tó fẹ́ túbà tó fẹ́ wúlò mà inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir dájúdájú Allah yóò máa gba ìtúbà ẹnìkan nínú yín lópin ìgbà tí ọba tí ìjẹ́ pé ẹ̀mí rẹ̀ ti dé gbogbogbò nínú ẹgbàá atọ́fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí alimam muslim àti àwọn míì gbé jáde anabi sallallahu alaihi wasallam wọn sì fi yé wa pípẹ́ ìtúbà kò ní tán títí tí ó fi dijọ́ tí ó hàn yọ láti ibùwọ̀ rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà wọn sì astaghfirullah lọ́jọ́ gbẹ̀ndẹ̀ rabbighfirli. وتب علي إنك أنت التواب الرحيم بدأ عند القيامة كل ولف رب اغفر لي ما قدمت وما أخرت وما أعلنت وما أسررت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أخي سيد الاستغفار لو أنت لدى عند القيامة في سيروتكم الله لما انت شيء wọn kúkú forí jìn mí náà ni níbo ń bẹ̀ ilé iṣẹ́ la wà yìí lọ́dọ̀ gbẹ̀ndà kéyàmà ẹ̀sán la fẹ́ gbà kò sí kankan tó rí pé ìlà kúntà fi dúnìá عن الخير عاجزا فما أنت في يوم القيامة تفعل tọba kagara níbi àti serere láyé ń bí sọ fún mi kí ni nǹkan tó lè ṣe tọba àtijọ́ gbẹ̀ndà kìyàmù ibi tá a ti ṣiṣẹ́ la wà yìí ó kùnà láti ṣiṣẹ́ rí eléyìí tó lè ti kọ́ ọ̀rọ̀ náà lọ kí wọ́n lọ fẹ́ rí ti tó bá ti jọ́ gbẹ̀ngàn qiyam kò sí o. innal ladhina hum min khashyati rabbihim mushfiqun àwọn olùgbàgbọ́ òdodo ìpáyà Allah látàrí ìpáyà Allah wọn máa bẹ̀rù Allah ìbẹ̀rù Allah onáni an taj'ala baynaka wa bayna 'adhabillahi wiqaya. بامتثال الأوامر واجتناب النواهي قام كذاك لا نجات يا الله سينو في نجدور يعني كذانا كلا في ما كيس كونكريتي إلا في ما بسمنتي راراو امتثال الأوامر كما تلاتي الله واجتناب النواهي فسمع جنة سنتلو أقوى انت في موكلين nǹkan pè níbẹ̀ rò Allah ọmọ tí wọ́n gbé ìsásùn ọbẹ̀ káwájú ẹ̀ tí ó ti torí pé màmá òun wà ń kalẹ̀ kò tí ì sùn tí ò mẹ́ran jẹ tí ó ti torí pé mami òun wà lé kò tí ì jáde tí ò jẹ́ran jẹ́ nù sásùn a lè tí ì sọ fún pé níbẹ̀ rò Allah. títí tí ó fi di pé mami rè ó sí lé kò sẹ́ni kankan lé nínú àwọn ará ilé wọn kò sẹ́ni tí ó di lọ́nà tí ó dá lọ́wọ́ kọ́ níbi àti débi ìsásùn mẹ́ran jẹ ọwọ́ akọ̀ láti mẹ́ran jẹ eléyìí la sọ pé ń bẹ̀rù Allah nítorí pé téèyàn ọba rí ọmọ pé Allah eléyìí náà ń pè ní bẹ̀rù ìtura jẹ́ran jẹ́. àwọn ń sáré lọ sí odidi ọṣẹ fọnù odindi kan òfin fọnù gbé torí tó bá ní kọ yanu kẹran ọmọ bá àrùn bẹ òpònú ó ti gbàgbé pẹran hàn lẹ́yìn ọ̀kan wọn ti ní kọ yanu bá ẹran wọn rí ṣé bá sọ pé òdi ẹran jẹ ẹgbóòrùn ẹni kò nídìí ká gbóòrùn àti rẹran àti rẹran tẹlẹ ìrìn níbẹ̀rù ọlọ oníbẹ̀rù ọlọ. Ramadan aláwà ó ṣe ti kárẹ́ nìkan tó ẹ kó ti lọ dí ó ti lọ dí gàrí wà mú lónìí ó tún fi ṣúgà sí ó tún kọ́ ẹ̀pà sí ọwọ́ amúgán ó yọ bá kété lọ́ba fọwọ́ ra ẹnu kí wọ́n má bàa rí lóbólóbó gàrí lẹ́nu rẹ̀ tẹ́lẹ̀ oníbẹ̀rù Allah oníbẹ̀rù Allah. kò ní bẹ̀rù Allah ìbẹ̀rù Allah òun náà ní ní àti ní gbangba kọjá pé bó gbangba náà ló ṣe ń ní dáadáa eléyìí ni wọn ń pè ní bẹ̀rù Allah ó sọ láti ní gbangba masha Allah la quwwata illa billah ìṣẹ́jú mẹ́wàá fún rákà méjì ìgbà sọ láti ní kọ̀kọ̀ ìṣẹ́jú mẹ́wàá ó ti ṣe ogún fàáǹtà mọ̀rọ́ ìn oníkálímì ni ọ́ oníkálímì burúkú torí nígbà kan tó fún gbogbo ọmọ tí ń àdàbà mú àdàbà kó mu kò ti ní rọrùn kó du àdàbà rẹ̀ kó mu wá sílé ìwé lọ́la ní dúdú. kálukú àwọn ọmọ sì wo ti ní du ẹyẹ àdàbà wọn wọ́n sì mú wá sílé ìwé ńjọ́ kejì ní nǹkan tí wọ́n ti dú wọ́n ti àti yọ̀yẹ́ lára rẹ̀ tolórí tẹlẹ́mu wọn máa ń ṣe sẹ́nu ọmọ kan lọ dá dàbà padà sílé ìwé láàyè tẹ́tù anìkẹ́ dú àdàbà ìwọ òtútù ẹ bẹ́ẹ̀ náà ní tẹ́ bá ṣe náà fún àwọn ọmọ náà lónìí ọ̀pọ̀lọpọ̀ náà ni ó fèèlì ọlọ́run ò lè du torí pé ẹ fi májàmú sí pé ká du níbi tẹ́nì kò tí ní rí wa èmi ọ̀ wá rí ibi tí ń ti du tí Allah tí ò ní rí mi. gbogbo àwọn eléyìí sọ pé mo wà tún mo wò sí mo wò wá sí mo wò ẹ̀yìn mo wò ké mo wò lẹ̀ ìrẹ́ nìkan ń mo ṣe dúnbọ̀ ẹ̀ òkè bọ́ọ̀ bá rẹ nìkan sẹ́nìkan ọ̀ máa rí ọ. wọ́n ní kó o dú níbi sẹ́nìkan ò ti ní rí ọ kò sì síbi tá a dúró tolú ẹlẹ́dàá wò ti rí wa kò síbi tá a dúró tolú ẹlẹ́dàá wò ti rí wa. ẹ̀rí pé ẹ̀gàn òfófó ìṣòro wa dúkọ̀ ọmọ ti pàpọ̀ ìpàdé ọ̀tẹ̀ agabangebe gbogbo àwọn àwa burúkú wọ̀nyí àtàwọn ètò tún jọ àwọn èèyàn sábà ṣèpàdé lórí rẹ̀ ní gbangba kọ̀kọ̀ ni wọ́n ti máa ṣe àwọn àtàwọn arú wọn ọ̀tẹ̀ sọ wá dọ̀rẹ́ rìkísí pawápọ̀ adọ̀rẹ́ alágàbàgebè gbogbo wa ẹ̀rí pé ní kọ̀kọ̀ ni wọ́n ti máa ṣèpàdé wọn tó bá yẹ kó àwọn bá ń ronú kó ló wá ń ráwọn kò sí nǹkan tá a ṣe tí ọlọ́ ò rí wa sẹ́mi pé ọ̀tẹ̀ ọba ti tán láyé rìkísí ọba ti tán láyé àbá ti rí mùnáfíkì kan àbá ti rẹ́ nìkan máa pẹ̀gà torí pé gbogbo ń tó ń ṣe ká pè láburú aburú tó ń ṣe ní kọ̀kọ̀ ni o ti gbàgbé pé bẹ́ẹ̀ yàn bá rí ọ ọlọ́ọ̀hún rí ọ tó bá pé ìwọ àtàwọn ọlọ́tẹ̀gbẹ́ rẹ nìkan lẹ́jọ́ wà ń bẹ̀ tó ti gbàgbé pé ọlọ́run yìí ni tó ti gbàgbé pé kò sí ń tá a ṣe tá a rí gbé pamọ́ sí. torí ẹ̀ka bẹ̀rù ọlọ́ wọn á sọ fún ọ pé ẹ bẹ̀rù inú wa ń bí ọ kọ́yẹ́ kí ni ó bí ọ torí pé nǹkan tó dáa jù ni wọ́n pè ọ lọ sídìí rẹ̀ tí wọ́n bá sì ní nǹkan wọn sọ pé kó tún wà àfi tí wọn bá fẹ́ sọ fún yín pé kó tó bọ̀ rí pé òun fẹsẹ̀ walẹ̀ mú dáadáa lórí ẹ̀ kí ẹ bolo aṣọ pé yá ayé ọlẹ́dínlá àmì aminu billahi wa rasulihi ẹ̀yin tí ẹ gbàgbọ́ ẹ gba Allahu àti ránṣẹ́ rẹ̀ gbọ́ wọ́n ti pè wọ́n lẹ́ni tó gbàgbọ́ wọ́n tún wá ń pè wọ́n lọ síbi kí wọ́n gba Allahu àti ránṣẹ́ rẹ̀ gbọ́. torí ẹ kí ló fẹ́ máa bínú sí nígbà tí ẹnìkan bá sọ pé kò bẹ̀rù Allah kí ló fẹ́ máa bínú sí màláìkà nìwọ̀n ní ṣe màláìkà ẹ̀yin máa yá àtúntì. àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wọn ni wọ́n máa ń páyà Allah tó bá gbé ọ̀rọ̀ òfò wá bá wọn wọ́n sọ pé àwọn lásìkò fún torí wọ́n ń bẹ̀rù Allah tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní pẹ́kìnyàn wọ́n ní kó bẹ̀rù Allah wọ́n ti dìde kó ń bẹ̀ torí pé wọ́n ń bẹ̀rù Allah wọ́n lè gbé nǹkan pamọ́ sí wọn lọ́dọ̀ kí wọ́n tọ̀ wù mo ti fẹ́ wù ọ́ bẹ́ẹ̀ yín ṣé yọ kọ́ ń bẹ́ àbí òsì ń bẹ́ wọ́n bẹ̀ ọ́ wọ́n ní abá gbọ́ bẹ̀ yọ ọ́dọ̀ ọ̀ ń wù àwọn àtijọ́ kí wọ́n ti fi májèlé sí kọ́ tọ́ wù kọ́ bá rẹ lálùkìyàmù wọ́n gbé mọ́sàkì ọlọ́dọ̀ pé ẹ bá ní sọ torí ẹ̀ àti ìkú àǹfààní ńlá lolúwa fi ṣe fún wa kálíba yíwa padà èdè ọba dáa nínú wa wa kálí tẹpẹlẹ má dáadáa èyí tàbá ti ń ṣe nínú dáadáa ká má pàtì ká tún múra sí i torí pé ìgbà tó ti kú orí ńlá lolúwa ṣe fún ọ torí pé lómi ti kú ní ìsí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ kò wúlò fún ọ mọ́ torí ẹni kò tí ẹni gbọ́ ọwọ́ wọn bá tọ́ gbọ́ tó fi kú náà ni ṣùgbọ́n tí wọ́n á sọ fún ọ̀tọ̀ wà láyé láàyè ó túmọ̀ sí pé wọ́n lọ wà nípa ẹni tó lè lò tó lè wúlò fún ọ má tan rẹ dànù má tan rẹ dànù ikú ń bẹ tọba níbẹ̀rù Allah ó lè ké gbogbo àwọn apálapàla rádaràdá tá à ń bá lọ́dọ̀ rẹ kò ó ní ṣe àmì kò ní bẹ̀rù ọgbà òun ẹnu ẹjọ́ ti bàjẹ́ níbi ká pẹ́ gàn gbogbo àwọn ọ̀rẹ́ rẹ kò sí kan tẹ́ ń jọ sọ̀rọ̀ nítorí ti ọlọ́ ọ̀rẹ́ àbòsí náà ní gbogbo ọ̀rẹ́ tẹ́ ń jọ ṣe sọ̀rọ̀ wá sí pàmò ti pàkọ́ ọ̀rẹ́ rí títí sí àdìsí ilẹ̀ rúṣídá ọ̀rẹ́ tẹ̀gbọ̀nsẹ̀ ni ọ̀rẹ́ òkú àtàdánù torí pé òní bẹ̀rù Allah òní bẹ̀rù Allah wọn náà tètè kọ́ tèmi náà kọ́ kótó di bá fàyè lẹ̀ àwọn nǹkan yẹn ni ó kù pẹ̀lú ẹlẹ́dàá ó fi gbé wa síbi tó ga táà fi ní wà níbi tá a fún ìsẹ́nìkan nu atọ́fẹ́ wọná àmọ́ àwọn àwà tá à ń hù táwọn àwà tí ò ní já wọná ni àwọn ọ̀rọ̀ tá à ń sọ táwọn ọ̀rọ̀ tí ò ní já wọná ni àwọn àṣesí wa tètè sí ìtẹni tó fẹ́ bọ́ lọ́wọ́ náà ni wọ́n ní ká ní ìbẹ̀rù Allah ìbẹ̀rù náà dà mo fẹ́yàwó ìyàwó ti ń ṣe bíi ọdún méjì mẹ́ta lọ́dọ̀ rẹ̀ ìyàwó yìí sọ pé láti dọ́tò ní ti dọ́tò rẹ̀ títí tó fi dòní láàrin ọdún méjì mẹ́ta òun ọ̀jẹ́ ọ ní one five. inna lillahi wa inna ilayhi raji'un one thousand five hundred naira sẹ́kẹ́ lójúmọ́ kan lẹ́yìn ọba jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kọ́lá kò sí pé ọ̀ dáná lé one five ń kò lè ka. ìyàwó wa sọ pé láàrin ọdún méjì sí mẹ́ta tó ń ti dọ́dọ̀ ohun ní one five tó ní torí pé o ti gbàgbé ike olówó bí ó léèrè nípa ìyàwó yìí lọ́dọ̀ gbèǹdé ìyàwó tó ọlọ́ọ̀fẹ́ ọlọ́pọ̀ ìyàwó tí wọn náà ń sọ ǹjọ́ ń sojúṣe lórí one five láàrin ọdún méjì sí mẹ́ta obìnrin yìí lòun ọjọ́ báwo wà sẹ́mi obìnrin lòun lòun tiraka tó ń bá rí ni kọ́dà ń gba míì o tún lè takùtì òun lọ́rùn pé kó wọn gbóúnjẹ wá oúnjẹ tó ọmọ bí wọ́n ṣe rí yóò tún máa bínú papá bóun lọ mà tí wọ́n rí lùbọ́ òní bẹ̀rù ọ̀lọ́ òní bẹ̀rù ọ̀lọ́ ọmọ méjì mẹ́ta ló bí òtítì kan sílẹ̀ kọ́ ọkọ̀ kan sẹ́nu ẹ̀kọ́ sẹ́ tẹ̀sí wá rí ẹ̀rí ìrànì tẹ̀sí mà pé léyìí ọ̀lẹ́tọ̀ sílẹ̀ kọ́ bọ́lọ̀ lé ẹ̀kọ́ akúrin kò ní yé àwọn aràn kan lọ lé ẹ̀kọ́ ọ̀ràn kan lọ lé ẹ̀kọ́ sẹ́ kéèsè jẹ́ kí àwọn méjèèjì kí wọ́n lọ sílé ẹ̀kọ́ wọ́n máa wá tàtàrà ilé ẹ̀kọ́ darí sí ilé ẹ̀kọ́ sẹ́ tó níbẹ̀rù Allah tó níbẹ̀rù Allah ìyàwó méjì lọ ní òun fún kan lówó ó sì pàkàntì kí ló dé ṣé Allah ò ti bò wọ́n láti rí mi ẹ̀dàpọ̀ ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ rádaràda tí Allah bá bò láti rí ni wọ́n á ní kí wọ́n kọ́kọ́ ọmọ sojú ṣe talẹ́ni tó ní kí wọ́n ọmọ sojú nígbà tí Allah ò ti bò ìyàwó kan láti rí ó níbẹ̀rù Allah àtìgbà wo ni bàbá rẹ ti sọ sí ọ létí ibi bá ọba jẹ nǹkan kan kù máa fi sọwọ́ sáwọn àwọn ò lágbára débi pé àwọn lè ṣiṣẹ́ kankan má ntọ́ ọba jẹ kù àwọn ṣe tán láti jẹ báyìí yẹ bó ṣe jẹ pé tẹ́lẹ̀ bàbá rẹ ló máa ń kú madé fún ọ bàbá wa ní àjẹkù rẹ làwọn fẹ́ máa jẹ báyìí ó lè má yọjú sí bàbá àǹfọ̀sùn mẹ́sàn-án kò sì fi nǹkan kan sọwọ́ sí wọn ẹkú bẹ́ẹ̀ bá kú ká sí ká máa sòkú náà sòkú tó wá pé bí àwọn èèyàn ti ṣe máa sòkú ni wọ́n bá tọ́jú aláàárẹ̀ ni púpọ̀ nínú aláàárẹ̀ ò lè kú èmi wọ́n tó dààmú fún bàbá rẹ̀ náà ní náà ní bàbá òkùtẹ́ màá má sọ wọ́n tún lè má sọ oríṣi mẹ́ta ìjọ tó bá sọ tó gbé sí i tó fi gèlè tó tó tó gbélé tó máàjì tí wọ́n ń bọ̀ nǹkan aṣọ ìwọlé lè aṣọ tá a mú bò fún bàbá nù ó ti gbàgbé subhanallah lọ́mọ tí ọ̀tọ́ ju bàbá tí bàbá fi kú àwọn àti ọ̀fẹ́ kan pé wọ́n ní kó kú gan gan ó tó kú gan ó tó tó one can for all. tó wá kí ọlọ́ ọ̀lọ́ bẹ̀ wá kó wọ́n máa sòkú wọn ò ní ṣe tó bá pẹ́lẹ́ dà á lọ bẹ̀ wọ́n wọn à ní ṣe. gbọ́dọ̀ tí wàá níbẹ̀rù ọ̀wà wàá sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti papọ̀ ó lè ta gbogbo olóró kọ́ di àwọn èèyàn síra wọn níta ẹ̀sọ́ yóò gbé lọ́pọ̀ ẹ̀sọ́ níta àwọn náà sọ yóò gbé abẹ́yìn náà kó wọ́n sọ nígbà tí kálukú wa pàdé ara wọn ojú agan ni wọ́n gbé síra wọn pé kí ló ń òun náà ní sọ pé wọn sọrọ tí wọ́n sọ ó gbé sí wọn lẹ́nu níbolo tí wọ́n á ní bẹ̀rù ọ̀lọ́ wọ́n ní ẹ bá wa parí ìjà ọkọ àtìyàwó ń jà ẹ bá wa parí ìjà O sì ní kò sí nǹkan kan tí wọ́n rí nínú ọ̀rọ̀ yìí pé ìwọ ọkọ bọ́bá mara rẹ lọkùnrin kọ́ kínní yìí lẹ̀ eléyìí ọ̀dà yà ó a ah! wọ́n ní kó bá wa parí ìjà O sì ní bọ́bá mara rẹ lọkùnrin tó bìn wá ni. lòun náà bá fa ìgbọ́n lọ́ba fi sọ pé ńkọ́ yàwó èèyàn ní tọ́ba pọ́kùnrin bá ní tóbìnrin wa ní máa fẹ́ yàwó lòun náà bá lọ sí kọ́lẹ̀ fẹ́ẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ sani bàbá ara nù tẹ́lẹ̀ ńlá ẹ̀ka ẹ̀pẹ́ ń bàbà àbọ̀mọdé tí ọ̀gbọ̀n ọ̀rọ̀ ẹnu ọ̀dà ẹnu dọ̀tí. èrò wa gbọ́n dà ẹ̀ní bẹ̀rù Allah lèròkèrò ń bọ́ sínú ọkàn mi yàn iṣẹ́ ọwọ́ wa gbọ́n dà ẹ̀ní bẹ̀rù Allah ìníṣẹ́ burúkú pọ̀ lọ́wọ́ àwọn èèyàn àbùkátà ká bẹ̀rù Allah ìbẹ̀rù rẹ̀ náà ni ká máa tẹ̀lé gbogbo ń tọ́ba ní ká ṣe ká gbogbo ètò ní ká pàtì ńkọ́ ká pàtì nǹkan pè ní bẹ̀rù Allah yéé ṣe pé kọ́ ọmọ wọ kankan yìí kọ́ wa dárí rẹ̀ pọ́n dáná ìwọ́ fún un àwọn pé àwọn bàbá takuwa nù takuwa báwò ìbẹ̀rù Allah imtithalu al-awamir wajtinabu an-nawahi kọ́ máa ṣe ń tó lọ́wọ́ ti pọ́ láti kọ́ máa jìnnà sí nǹkan tó kọ̀ fún والذين هم بآيات ربهم يؤمنون àwọn olùwàgbọ́ أنا لا أنت làwọn ẹni tó ṣe eléyìí tí Allah sọ̀kalẹ̀ Al-Qur'an wọn gbàgbọ́ ẹ dákú tí ẹ bá lọ ọgbà Al-Qur'an gbọ́ kí lọ fẹ́ pé ń ṣe ní téèyàn lè máa ṣe iyèméjì ń parẹ téèyàn lè padà dépò pé ń ó anabi sallallahu alayhi wa sallam lọ sọ ọ wá kpọrọ má allah ìkpọrọ allah kò sọnà tẹfìlẹrẹ lẹ́yìn mu wa wa ó fìgbà kan sọ yìí pé máa ń wò pé alukur'an kìí sọ̀rọ̀ allah ẹ̀yin náà múlu wa láti àárí mú wa láti gbọ́ pé lóra ti fi ṣe ìpèníjà fọ́ọ̀mù èèyàn wọ́n rí mọ́ wa sẹ́mi kan dá alágara nù bá ti dáyàn kọ́ gbà pé lóòótọ́ bẹ́ẹ̀ ni agbára wọ̀ ọ̀rọ̀ ọlọ́hùn kọ́dà ẹ lè máa fi pé ah, àdúrà bó ṣe pọ̀ tó wọn ká mú wa tó bá pé a olúwa ní kò burú ẹ mú súrà mẹ́wàá wá. tẹ́lá ní rọ́ ni ẹ̀yin náà mú súrà mẹ́wàá wá tẹ́ parọ́. fún àtúndì mú wa ọlọ́ọ̀ wa ni ọ̀dọ̀ àbọ̀yá mẹ́wàá ọ̀pọ̀ ẹ tún mú súrà ẹ̀yọ̀ kan súrà ẹ̀yọ̀ tí ó súrà kan náà Al-Qur'an súrà tó kúrú jù náà Al-Qur'an wọn náà ní sóra tó ní àyà mẹ́ta yàbí inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar ẹ̀yin náà sọrú rẹ̀ lọ́rọ̀ tiyín ká gbé wò síra wọn ká gbé yẹ ẹgẹ́ tiẹ̀ agbára òtún ká kí ló kù ká gbà Allah torí ẹ̀ kí á lọ nígbà Al-Qur'ani tọba lọ́rọ̀ èèyàn ní sọ́rọ̀ ẹ̀ ká gbọ́ kò sí ní ìdí pé kọ́ sọ́kọ́ pọ̀ lọ́ba àwọn súnrẹ̀ ọ̀kan péré torí alukur'an ọ̀rọ̀ allah ni o kìí ṣe nítorí pé àwọn ọba àjẹ lárúbáwá ọ̀la nílé múlò ẹ̀wà o àwọn alárúbáwá sájẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ àwọn tó máa ká sọ èdè lárúbáwá ká yọ pọ̀ mọ́ òkun rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ nígbà tí alukurani ń sọ̀kalẹ̀ tí wọ́n gbọ́ èdè dójú dójú àmì wọn lè rírọ ẹ̀ mọ́ wa pàtó wa pé lónìí tètè ti dìdàkudà lẹ́nu àwọn ẹni tí ń sọ ètò pera rẹ̀ ńlárúbáwá nǹkan àti ètò ìjẹ́ lárúbáwá náà kálukú ọ̀yà lọ́kọ́ òfin èdè ní iná ní kálukú òfin rí sọ olùwàní ẹ̀múlò ẹ̀wà. Allahu Akbar àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń gba àwọn àyà Allahu gbọ́ kìí máa fi alukurani takọ alukurani gẹ́gẹ́ báwọn míì ṣe máa ṣe igi agbọ́ntọ́ sọ́nbí ẹtùgbọ́ntọ́ sọ́nbẹ̀ wọn ha ni inni ma'akuma inni

mustami'in àbí mustami'un àwa ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì à ń gbọ́ ní àwọn wa sọ pé ma'akuma asma'u wa inna ma'akuma mustami'un inni asma'u wa ara inna ma'akuma mustami'una kí ló dé tó lo mufrad kí ló dé tó lo jamu àwọn aṣọ pé tanaqud pa alukurani takura rẹ̀ kọtakura rẹ̀ torí pé ògbédè lárúbáwá ni lédè lárúbáwá ìwọ gbọ́rọ̀ yìí sábà sọ pé. إني معكما نسمع ونرى èmi mò ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì à ń gbọ́ à ń sì ń rí yín kọjọra wọn èmi à ń gbọ́ kọjọra wọn èmi mò ń gbọ́ àwa à ń gbọ́ kìí ṣe àwa mò ń gbọ́ fún ìkó yé wa màtúlù wa sọ pé inna ma'akuma mustami'un kò sọ pé inna ma'akuma mustami'un gbèdè làbá ti ṣe wà ṣé bá ti lo ọ̀rọ̀ tó túmọ̀ sí púpọ̀ níbẹ̀rẹ̀ púpọ̀ náà ni ó parí ẹ̀ tẹ bá lọ́rọ̀ tó túmọ̀ sí ẹyọkan bẹ̀rẹ̀ ẹyọkan náà ni ó parí kódà kìí ṣèdè lárúbá nìkan èdè tiwa náà tó bá sọ pé mo lọ sọ́jà ńlá bá rí àwọn ẹni tí ń ta tòmátò la bá fi wọn ẹgbọrọ mo lọ sọ́jà ńlá bá rí ọ̀rọ̀ yẹn ti takora wọn àmọ́ tó bá sọ pé a lọ sọ́jà. So ńlá bá rí ọ̀rọ̀ takora mu sótúmọ̀ ti pọ̀ ọ̀pọ̀ ní ọ̀pọ̀ ìwọ ẹyọ kan náà ló pera rẹ léèyàn ńlá ìtumọ̀ ńlá bá rí mu ilé ìjọba wọn máa ń gba Al-Qur'ani bọ̀ àti gbólóhùn àti gbólóhùn alukur'an àti túmọ̀ rẹ̀ kalamullah yàtọ̀ sáwọn ulama'ul kalam wọ́n sọ pé gbólóhùn kìí ṣe kalamullah ìtumọ̀ rẹ̀ wọ́n ní kalamullah a'udhu billah. eléyìí jọrọ àwọn aṣááírà àwọn mu'tazila wọ́n ní àti gbólóhùn àti túmọ̀ khalqullah ntọ́luwa dání a'udhu billah kó ọ̀rọ̀ kẹfẹ́rẹ́ nì. àwọn olùgbàgbọ́ òdodo wọ́n gbàgbọ́ pé àti gbólóhùn àti tóma kalamullah. wọ́n sì gbàgbọ́ ìpè nìkan ò lè sọ àyàfi Allah. wọ́n sì gbàgbọ́ pé Olúwa sọ̀kalẹ̀ nítorí ká bá a máa wòran ó sọ̀kalẹ̀ ó lè bá jẹ́ ìwé òfin tá a máa tẹ̀lé ni. a sì máa kéde jọ́sìn gbogbo àṣẹ tó wà ńbẹ̀ ni wọ́n bá wí àtiwọ́ gbogbo kọ̀fúnni tó wà ńbẹ̀ èmi àtiwọ́ ni wọ́n kọ̀ bẹ́ẹ̀ láti jẹ́ mùsùlùmí o àwọn kan máa pe firawo náà wọn bá wí ama náà wọn bá wí kọrú náà wọn bá wí àwọn sàábì wọn bá wí èwo ni wọn bá wọ wí wọ́n gba àwọn àyà Allah gbọ́ kò sí bó ti ṣe gba àwọn àyà Allah gbọ́ nínú alukur'ani tọ́sà ìgbàgbọ́ sádìsì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sásọpọ̀ gba àwọn àyà Allah gbọ́ ọ̀gbàgbọ́ sẹ́bà àyà Allah náà lọ́sọ̀kọ̀ wa ma atakumu rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu níta náà bí bá mú wa fún yín ẹgbàá níta bá eléyìí túmọ̀ sí pé tó bá sọ pálukùránì nìkan lè mí gbàgbọ́ èmi ọ̀gbá súnà gbọ́ kọ́ gbàgbọ́ rárá ẹni tó bá sọ pé súnà nìkan mo gbàgbọ́ èmi ọ̀gbá kùránì gbọ́ kọ́ gbàgbọ́ pínrín. àkẹ́ni kan jẹ́ kùránì alukùránì àwọn alálùkùránì làwọn àwọn ọ̀gbá súnà gbọ́ súnni àwọn ní àdéhìí lásán làwọn àwọn ọ̀gbá kùránì gbọ́ wọn ò lè jẹ́ mùsùlùmí torí rẹ̀ àwọn mùsùlùmí wọ́n máa ń jẹ́ ẹni tó ń tẹ̀lé alkitaabu wa sunna. àyígbà kan kápá kan jù. tó bá sọ pé ọgbà alukurani gbọ́ sọ sì gba sunna náà gbọ́ torí pé nítorí kọ́ ọgbà alukurani gbọ́ náà ló ní kó tún gba sunna gbọ́. lásìmà oríṣiríṣi àwọn èèyàn wà nàìjíríà yìí látọjọ́ tó ti pẹ́ àwọn tó yẹ pé alukurani nìkan náà gbàgbọ́ wọn gba súnà gbọ́ àwọn kan wọn kò wọn ní àwọn mìtàsínì láti early eighty ní nàìjíríà bíi tí wọn yọjú ní kánò tó yẹ pé ìjọba padà fìjà pẹ́ ta pẹ̀lú wọn tó ń pa wọn gan wọn máa ń pè wọn ní mẹtàtínì àbí yẹn ń ká làkàtò ká làkàtò àwọn ọgbà àdéhìí gbọ́ alukurani nìkan náà gbàgbọ́ àwọn náà ní padà pààyàn kó tó di pé ìjọba àti ìsìn yún àwọn àti ìsìn wọn ń sìn lọ́nà ní. أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم wọ́n bẹ nínú wa ẹni tí ò sọ pé alukurani nìkan ló ń tẹ̀lé kọjáde ní gbangba sọ bẹ́ẹ̀ àmọ́ sọ pé gbogbo pèpè tí ń pèpè túmọ̀ rẹ̀ náà nù. lè máa bẹnu àtẹ́lu àwọn tíra àdé wọ́n lè kọ́ àwọn afá láti fi òpùrọ́ ni wọ́n wọ́n lè sọ pé alukurani nìkan làwọn gbàgbọ́ ń ta tọ́lọ́ ni ò ní ẹja ń bá kàn nínú Kùránì yóò náà nù. kòbùkátà kò pera rẹ ló pọ̀ sí iná tó wà lórí ẹ̀ táwọn ẹni tó nímọ̀ tó dábì tó wà mà. wọ́n máa ń gba àwọn àyà Allah wọ́n máa ń gbàgbọ́ nítorí kò sí nǹkan tí wọ́n fẹ́ mú nínú àìgbàgbọ́ òpin wọn mùmínì làwọn àìgbàgbọ́ òpin wọn mùmínì làwọn torí di ẹlẹ́yìn pákí ẹ̀ sára lọ sílẹ̀kùn ló yẹ kọ́ lọ síbi ẹ̀yìn níbi ilé adìẹ yẹn àwọn ẹlẹ́dàá tí mo kàn sójú wíńdò kọ́ lọ sọ́ọ̀lẹ̀ torí kó di ọmọ wọ̀. ọjọ́ ká dúró báyìí lónìí torí pé òjò tó rán ní jẹ́ pé a gbọ́rọ̀ bóyá tẹ́nìkan bá ní bẹ̀rẹ̀ ó lè ṣe béèrè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام Thank you. واتق لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى olùwàlẹ́dà wa ń ṣe ìfiniwéni pé ta lẹni tó kórìíra wa jù ta lẹni tọ́jọ́ ta wa jù ọ̀tá wa làwọn méjèèjì o nítorí pé àṣàdàn náà ṣe àdáwàtà ìyá ni pé àwọn méjèèjì ọ̀tá wa ni wọ́n ìlà àna àdáwàtà lè yọ̀húdì àṣàd yàtọ̀ sí pé ọ̀tẹ̀ táwọn Yahudi ń bá wa ṣe ó le jù. tó àwọn Nasara tí Olúwa sọ pé wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ Yahudi tàbá fẹ́ máa sí sẹ́pẹ́rẹ́ o tàbá rí báwọn èèyàn yẹn ò ṣe fẹ́ rí mi wá láta ó tún sẹ́pẹ́rẹ́ nù báwo ni wọ́n ti wá mú wọn lọ́lẹ̀ báwo ni wọ́n ti sọ̀rọ̀ alẹ̀ fún olùwà ni ẹ máa mọ ta mi àtọ̀tà yín ẹ máa mú wọn lọ́rẹ̀ẹ́ mátímátí tó ṣe pé nù ọkàn yín nìfẹ́ wọn wà náà. that one.